ìjà lájú onílé ńlá èmi lọ́jàjà tìrìjà ọlọ́jàjà já tirẹ̀ má jà èmi lálákì agbẹ́gìjà má fi tìbọn ṣe wímúwímú ọba ńlá jípọ̀jọ́ kúdà èmi tí kúrò láàfin mi tó ṣe kí gbogbo ibi tẹ́ bá ti ń pèrè mi ni máa ń fa àwọn bẹ́ẹ̀. dáńládù onílé ńlá ẹ̀bọ́ra jẹ̀gbẹ́ ni àpátápá àrà ọkùnrin ogun ọ̀kàṣà ogun mọ́ ọkùnrin kàkà bá jà. dáńládù onílé ńlá sinimá kókó ra gbàdá bóyá ẹgbẹ́ ìṣù kọ́ nìyàn. agbára lópin ipò wà lóòótọ́ àwọn ipò lópin kò sí ẹni tó lògbà títí ayé tá a rí kò gùn bí ọ̀pá àbọ̀ ẹ̀nà ẹ̀nà bọ̀ọ̀bọ̀ bọ̀ọ̀bọ̀ ó ti wà lórí ibẹ̀ yẹn ó máa bọ́lẹ̀. ilé ìkọjá àfẹnuròyìn ṣẹ́ ńlá ní corporate picture ṣeríkì movie ọ̀gá àgbà níbi ká ṣe sinimá ẹ̀kú owó níná dáńgá dùn onílé ńlá ó ti wà lórí YouTube Yorùbá Plus TV lẹ ó ti rí wò ó. èmi èmi jágun ọmọ ṣàkẹ́ni èmi jáládùn onílé la ẹrin tí èmi jáládùn bá tẹ̀ mọ́lẹ̀ ò tún gbé ní láéláé. ẹ ibi tó rí ẹ ti bá burú nìyẹn gbogbo tó sọ pátápátá àwọn ẹranko ẹgbẹ́ ló ń pè. àwọn tó o ní ọ̀tá wọn yọ. jáládùn onílé la yóò bí lólu ọmọ bá ju ẹlẹ́kọ̀ọ́rọ̀ pátá àgbáyé gbọ̀rùn dánláàlú onílé la alágbára la kọ̀sìn tó kọ́ la lẹ́yìn tó dénú ọmọ bíbí inú ẹ̀. ẹ̀bẹ̀ òkè yìí kó má dilẹ̀ ẹ̀bẹ̀ omi yìí kó má tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. ìka ń bẹ nínú ọmọ èèyàn àbìdí yàn yàn. ọdúnladé adékọlá tó bayé jẹ́ bọ̀rùn jẹ́. Ah! sinimá yìí lè jù gbóná. jami wasis iṣẹ́ ńlá ló ṣe. action packed movie ni suspense inú ẹ̀ yí bóbó ju dánláàlú onílé la. ó tún pe bàbá mi lẹ́ranko. where exactly are you talking about mo ní kókó kúrò nínú ilé mi ó bá mi sọ̀rọ̀ ráráda. a movie written and produced by Jamiu Azeez directed by Segun Ogungbe coordinated by Wunmi Ajiboye starring Jamiu Azeez Odunlade Adekola Ọpẹ́yẹmí Ayọ̀lá Juliet Jato Fẹ́rànmi Ọ̀yálọ́wọ́ Afis Abiodun Ọwọ́ Wunmi Ajiboye Tóbi Elégédé Dàmọ́lá Ọlátúnjí Lékan Ọlátúnjí Ìdòwú Adẹ́nẹ́kan Ṣadé Ṣítù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìta pé àkọlé ẹ̀ ní Dáńlá Dùn Onílé Ńlá. Hmm. mo fẹ́ rí bàrà kò yọ. àtúndá. Ah! in English ó ti jáde wà lórí YouTube báyìí powered by corporate pictures Seriki movie ọ̀gá àgbà níbi ká ṣe sinimá fún Ami Arena shopping complex Bọ́ládé oshodi Lagos ó tún wà ní Kuma Road multimedia àti Mercury pictures l'Arena Oṣòdì sinimá titun dáládù onílé ńlá ẹ bọ́ra jẹgbẹ́ni àpáta pààrọ̀ ọkùnrin ogun iná gorí ilé fẹjú kẹkẹ ọ̀kasà ògùnmọkùnrin kàkà àbájá àwòtúnwò lélẹ́yìn ó kọjá bẹ́ẹ̀. àṣìkẹ́kù o ó yá lanu kọ́ gbàmílàlejò.